mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Lánrè Tẹríba Tóríṣe ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun yóò ṣe àárò àwọn olólùfẹ́ òun bí òun ti ń lọ láti lọ fún ara nísinmi fún odidi oṣù kan gbáko Lánrè Atóríṣe ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa lílo fọ́nrán ya fọ́tò àti ṣe fídíò pẹ̀lú rẹ̀ lásìkò tó ń ṣiṣẹ́ tí ò ríran ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ayé ti bàdàn òkú tó ti kú kò lẹ́gbẹ́ bá dé sókè tó lẹ́gbẹ́ bù wà lọ́dẹ́ bá dé sí tọ́lọ́wọ́ tó ti kú kò lẹ́gbẹ́ bá dé sókè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ ìyẹn Blessing Nkiruka tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ló ti lọ sọ wípé ẹni tó ń bẹ̀rù ajá tó lọ kówó rajá òun gangan lòun o Blessing Nkiruka ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó lọ fi owó rẹ̀ ra ohun tó bẹ̀rù jùlọ tó sì fi fọ́nrán fídíò bí ó ti ń sá fún ọmọ ajá ọ̀hún nínú ilé rẹ̀ sórí ìtàkùn ayélujára ní etí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún fún wípé bó pẹ́ bóyá ò ní bẹ̀rù rẹ̀ mọ́ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán náà. person wey get dog wey dey fear dog. blue. come here. come ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká wòlíì ọládélé ògúndípẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí genesis ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ọmọ ìjọ àti gbogbo àwọn ènìyàn gbogbo tí wọ́n nọwọ́ ìkíni àdúrà ìpè àti ọlọ́kan òjọ̀kan ẹ̀bùn sí òun lásìkò ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tóun ṣe kọjá genesis ló fi ọ̀pọ̀lọpọ̀ àwòrán àti fọ́nrán fídíò ṣàjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí àwọn adẹ́rìn-pòṣónú àti àwọn lẹ́ẹ̀kan láwùjọ gbogbo f fi àwòrán rẹ̀ àti fọ́nrán fídíò rẹ̀ ṣàpèjúwe irú ẹni tó jẹ́ tí wọ́n sì ń kan sáárá sí i fún iṣẹ́ takuntakun tó ń ṣe pàápàá nínú iṣẹ́ olúwa àti iṣẹ́ àmúlùdùn Genesis ló ń sọ wípé ẹ ṣé sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo ní Nàìjíríà àti lókè òkun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mandikis ṣùgbọ́n tó máa ń pera rẹ̀ ní ààrẹ fún gbogbo àwọn olówó nọ̀bì ìyẹn Mandikis ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin nímọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ wípé iṣẹ́ tóun ṣe gan-an ni àwọn náà yàn láàyò bí ó tilẹ̀ jẹ́ wípé lórí ayélujára ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti máa ń bu ẹnu àtẹ́ lu ọmọbìnrin náà wípé ìsọkúsọ rẹ̀ pọ̀ jù àti wípé kò tọ́ sí ẹni tó yẹ kó wà láwùjọ ṣùgbọ́n síbẹ̀ ọmọbìnrin ọ̀hún sì ń tẹ̀ síwájú láti máa ṣe bí ó ti ń ṣe látẹ̀yìnwá àmọ́ ní báyìí ó ti nawọ́ ìkìlọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pàápàá àwọn tó jẹ́ wípé iṣẹ́ tóun ṣe gan làwọn náà yàn láàyò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè ní ọkùnrin tí wọ́n rí owó gbà lọ́wọ́ wọn gbogbo wọn pátápátá ni kò sówó lọ́wọ́ wọn mọ́ o nítorí náà kí wọ́n kíyèsára kí wọ́n má fi wọ́n ṣoògùn owó tàbí kí wọ́n kíyèsára kó má jẹ́ wípé lásìkò yìí gan làwọn ọkùnrin ọ̀hún ò wá sọ wípé àwọn ṣetán láti yàn wọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ní pé irọ́ ni wọ́n ń pa wọ́n kàn fẹ́ máa ní ìbáṣepọ̀ ọ̀fẹ́ lásán pẹ̀lú wọn ni ẹ gbọ́ bí ó ti sọ. ẹ mélòó ni mo pè yín ẹ mẹ́ta ẹ jẹ́ kó rí yín kó pé o àwọn boys yìí ti búrókì o wọn ò rí bẹ́ẹ̀ nẹ́ gbà mọ́ o wọn rí bẹ́ẹ̀ nẹ́ jẹ mọ́ o àwọn ọmọ benefit wọn ti dọmọ brokenness báyìí o kò sówó ńlẹ̀ báyìí o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Tọ́pẹ́ Flourish ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ dákun dábọ̀ ẹ má ní ohunkóhun ṣe pẹ̀lú nọ́mbà èyí tí òun ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wípé wọ́n gba fóònù lọ́wọ́ òun ní lọ́ọ́lọ́ yìí wípé ó sì ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo síìmù tó ń bẹ nínú rẹ̀ láti máa fi pé gbogbo àwọn nọ́mbà tí òun kọ sórí síìmù náà wípé kí àwọn olólùfẹ́ òun dákun jákèjádò kí wọ́n má ṣe ní ohunkóhun ṣe pẹ̀lú nọ́mbà náà lásìkò yìí títí tí òun yóò fi gba nọ́mbà mìíràn Tọ́pẹ́ Flourish ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti ń gbàdúrà fún wípé kí Olódùmarè fi òfò rẹ̀ mí kí ó sì fún un ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún láti dá gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ padà Tọ́pẹ́ Flourish ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìkìlọ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún akọrin ẹ̀mí ni Dáre Melody ló ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ wò ó ká má parọ́ o ká má sì tọ́kì lásìkò tó ń wá yìí kò ń ṣe kèrèmí rárá wípé òun kàn pa á mọ́ra ni Dáre Melody ẹni tó sọ wípé òun fẹ́ máa tọ ìlú lẹ́sẹẹsẹ báyìí òun ló ti ta kọ́ṣọ́ sí Istanbul tó sì ti ti dé tọ́kì pẹ̀lú tó wá ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ níbẹ̀ wípé ká má parọ́ òtútù tó mú òun níbí yìí ó kọjá ẹja tó ń bẹ nínú yìnyín tó sì sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kò ní pẹ́ kò ní jìnà òun padà bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti tún wá tẹ̀ síwájú nínú iṣẹ́ tí ẹlẹ́dàá rán òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí ọ̀rọ̀ ìwé ìkọ̀sílẹ̀ èyí tí Dr Justin Dean ṣe tán láti já fún ìlú mọ̀ọ́ká ọmọ orílẹ̀-èdè tí ń ṣe aya rẹ̀ ìyẹn Kora Obidi tí ń lọ lórí ayélujára ó ní ọmọbìnrin ọ̀hún ti wá sórí ìtàkùn ayélujára láti sọ wípé ẹ wò ó òun ṣe tán láti dáhùn sí gbogbo awuyewuye eléyìí tó ń káàkiri lórí ìtàkùn ayélujára pé òun ṣe tán o láti dá àwọn ọmọ òun tọ́ bí ọkọ òun bá já ìwé ìkọ̀sílẹ̀ fún òun tó sì sọ wípé òun ò ṣe mọ́ pé kí olúkúlùkù máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ Kora Obidi Kennedy ló lo ìtàkùn ayélujára tirẹ̀ láti sọ eléyìí fún àwọn ènìyàn ẹ jẹ́ ká gbọ́ bí ó ti sọ. I'm 100% committed to taking care of my newborn and myself because the mama is good, baby's good. Um, thank you all for reaching out and for everything. I honestly don't know what I'll do without your support. I love you so much. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọmọ gbajúgbajà MC Olúọmọ ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí bàbá rẹ̀ wípé ó kú oríire yíyàn tí wọ́n yàn gẹ́gẹ́ bí olùdarí àgbà lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ àti àwọn ibùdókọ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì ń kí bàbá náà wípé ẹ kú oríire kò pẹ́ lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ àwọn awakọ̀ ìyẹn NURTW fún MC Olúọmọ ní ìwé gbélé ẹ fún àsìkò díẹ̀ ó ní ọmọ rẹ̀ wá sọ sórí ìtàkùn ayélujára tó sì ń kí bàbá rẹ̀ wípé wọ́n ti yan bàbá òun gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ àti àwọn ibùdókọ̀ ní ìpínlẹ̀ Èkó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Adéyínká Aláṣeyọrí ló ti fi fọ́nrán fídíò ṣàpèjúwe bí ó ti ṣe àbẹ̀wò sí bàbá ẹni tó jẹ́ òjíṣẹ́ olúwa tí olódùmarè ṣẹ̀jẹ̀ fi ọdún kan kún ọdún rẹ̀ ní òkè èèpẹ̀ ìyẹn òjíṣẹ́ olúwa Enoch Adéjàre Adébóyè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé ọgọ́rin ọdún lókè èèpẹ̀ wípé òun ṣe àbẹ̀wò ìyàlẹ́nu sí bàbá náà láti kí wọn wípé wọ́n kú oríire ayẹyẹ ọjọ́ ìbí nípa kíkọ orin ìyìn sí olúwa adéyínká aláṣeyọrí ló ń lo fọ́nrán fídíò láti sọ eléyìí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé àsìkò tèmi náà ṣe àbẹ̀wò sí bàbá láti kí wọn wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú ọpọlọ. number. ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú lórí ayélujára Guilt Abiola ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé ìkòkò tí ó jata ìdí rẹ̀ àgbóná nípa lílo fọ́nrán fídíò eléyìí tó ṣe àpòpọ̀ rẹ̀ pẹ̀lú àwọn àwòrán lọ́kànòjọ̀kan bí ó ti bẹ̀rẹ̀ nígbà tí ohun gbogbo ò tí ì dánmọ́rán tí òun pẹ̀lú kò ì tí ì rí ọwọ́ ọrí ló fi sórí ìtàkùn ayélujára náà tó sọ wípé bí ìbẹ̀rẹ̀ òun ti rí leléyìí tí ti Ọlọ́run fi gbọ́ àdúrà òun Guilt Abiola tó fi eléyìí eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti ń sọ wípé ká má parọ́ iṣẹ́ ńlá ni olódùmarè gbélé ọ lọ́wọ́ àti wípé orí ọ̀fẹ́ tó fún ọ o kò ní ṣì í lò tóun pẹ̀lú sì ń dá wọn lóhùn lẹ́yẹ òṣọ́kà wípé àmì àṣẹ. kò ní jùbà ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn tí tó fi dìgbà òun kọ́ ẹ jẹ́ ká dúró tiri ká sì máa rántí wípé adánilóró agbára ló fi kọ́ni ipòkípò tó lè wà máa tẹ̀ síwájú má kọ̀ mínú má ṣà láàárẹ̀ nítorí wípé ògo tuntun ń bẹ níwájú fún wa ajú wa ṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.